السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ الله أبا. الله ọlọ́run ọba tí ó tún kádàrá ìkójọ àpapọ̀ ní ààyè yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ láti ṣàlàyé tírà usulu sunnah títí imam ahmed rahimahullahu ta'ala láti máa ṣàlàyé ẹ̀fọ́ wa ṣẹlẹ̀ tó yẹ sí wípé ó ń ṣàlàyé fún wa nípa àwọn àdìsọ́kàn eléyìí tó lálàáfíà àwọn ìgbàgbọ́ eléyìí tó gbọ́dọ̀ rinlẹ̀ nínú ìṣẹ̀mí ayé mùsùlùmí àwọn àdìsọ́kàn tí ojú dédé eléyìí tí a gbọ́dọ̀ wà lórí ẹ̀ òun náà nìkan tí a máa ń sàlàyé àbí tí alimam ahmad rahimahullahu ta'ala tí wọ́n kó jọ papọ̀ tí wọ́n dẹ̀ ń sàlàyé nínú tírà yìí wọ́n pẹ̀lú ìṣòro sunnah nítorí pé ní tí wọ́n gbà lérò pẹ̀lú as-sunnah níbi báyìí gẹ̀gẹ̀ nínú tírà yìí òun náà ni àdìsọ́kà tó lálàáfíà òun náà gbà lérò pẹ̀lú asúnà nínú tíra yìí tó bá sọ pé usulu súnà òun náà ní àwọn ìpìlẹ̀ àdìsọ́kàn eléyìí tó lálàáfíà eléyìí tí ó jọ ọ̀rọ̀ àyà kí gbogbo mùsùlùmí kí a dúró ẹ̀ sílẹ̀ tó yẹ sí pé a gbọ́dọ̀ kó níbi ìkan nínú àwọn ìṣòlù wọ̀nyí nínú àwọn ìpìlẹ̀ wọ̀nyí ọlọ́pàá lọ́pàá jẹ́ sí pé bàtí Imam Ahmad rahimahullahu ta'ala tí wọ́n bọ́rọ̀ lọ nínú tírà yìí wọ́n ni wàmínà ìṣòlì lázima التي من ترك منها خصلة لم يقبلها ولم يؤمن بها لم يكن nínú àwọn ìpìlẹ̀ èyí tó ẹ́pọ̀ jọ́nà àyà tó jẹ́ sí wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá fi lè fi ẹyọ kan lẹ̀ nínú àwọn ìpìlẹ̀ àwọn yìí tí kò gbá wọlé tí kò dẹ̀ ní ìgbàgbọ́ sí kò sí nínú àwọn ẹni tí a lè pè ní ahlu sunnah wal so ọwọ́ bẹ̀rẹ̀ sí máa ka àwọn òsì ònìyàn àwọn ìpìlẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí maka so lè báyìí ló jẹ́ pé wá wípé gbogbo àwọn ìpìlẹ̀ wọ̀nyí ọ̀ràn yẹn ní fún wa láti jẹ́ kí gbogbo ẹ̀ kí ó di òdodo nínú ìgbésí ayé wa láti gbàgbọ́ yẹ láti máa gbìyànjú àti máa ṣe kádẹ̀ bẹ́ẹ̀ náà ni ká máa pèpè sí kádẹ̀ máa lò fún àwọn èèyàn tó báyìí òní ó túmọ̀ sí wípé a wà lórí Islam ilé tí ó lálàáfíà kìí ṣe Imam Ahmad nìkan kìí ṣe àwọn nìkan ni wọ́n ṣerú gbìyànjú yìí àwọn náà tẹ̀lé ojú ọ̀nà àwọn ẹni ṣáájú ni lórí irú àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ náà làwọn míì náà tán wá lẹ́yìn al-Imam Ahmad rahimahullahu ta'ala àwọn náà rí ojú ọ̀nà tí Imam Ahmad rìn tàbí kọ́sí àwọn ẹni ṣáájú lórí ìkó àwọn ìpìlẹ̀ kan jọ elétò ẹsùkó jọra ẹ̀yà kí yẹn wà lórí ẹ̀ ṣe lè báyìí nǹkankan ló yẹ sí pé àwọn olùmọ̀délànà Islam tí wọ́n fẹ́ rí àwọn èèyàn lórí àdìsọ́kàn tó lálàáfíà nínú àwọn ọ̀nà tá máa ń gbà rí àwọn èèyàn nínú àwọn ọ̀nà tá máa ń gbà kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn òun náà nìkan kó àwọn ìpìlẹ̀ kan ilé tó ẹ́sì pé ọ̀ràn ya kí àwọn ìpìlẹ̀ yìí kí ó kójọ sínú àgbóyéyàn ó ń bẹ́nu àwọn àyí mọ̀ yìí tó ẹ́sì pé ọ̀nà táwọn gbà kóró àwọn jọ méjì làwọn ọ̀nà méjì ni wọ́n gbà kóró àwọn nǹkan báyìí jọ ń bẹ́nu fi lọ́nà dhikru nusus wal athar àwọn kan máa kó àwọn ẹ̀rí wá wọ́n máa kó àwọn nasu nínú al-Qur'an àwọn ọ̀rọ̀ ọlọ́run bá nínú al tí ó ń sọ fún wa nípa àwọn ìpìlẹ̀ yìí tọ́lọ́run bá tí ó fi ń sàlàyé àwọn ìpìlẹ̀ tí èèyàn gbọ́dọ̀ dúró lé lórí àwọn ẹ̀rí wọn yẹn ibẹ̀ nu wọn fẹ́ pé báwọn ṣe kó àwọn ìpìlẹ̀ ìjọ ni pé gbogbo àwọn ẹ̀rí tó tó ń sàlàyé àwọn kìíní nínú alukoran àti nínú hadith anabi wọn kó wa bákan náà àwọn àṣàr àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà ìbúwánu lọ́yọ̀ àléhi tó yẹ kó ń sàlàyé àwọn ìpìlẹ̀ tí èèyàn gbọdọ̀ dúró lórí ẹ̀ tó ń sàlàyé ẹ̀ wọ́n kó wa bẹ́ẹ̀ náà ni eré tó wá látọ̀dọ̀ àwọn àtàbí'ù ń bẹ nínú àwọn olùmọ̀tọ́ pé ọ̀nà táwọn gbà kójọ nìyẹn tí wọ́n kójọ pẹ̀lú zikru nusus wal athar ó sì ń bẹ nínú àwọn olùmọ̀tọ́ pé ọ̀nà ẹlẹ́ẹ̀kejì làwọn gbà òun náà ní kíni o tariqatul butul al mukhtasara wọ́n gba ọ̀nà pé káwọn kó àwọn butul àwọn ọ̀rọ̀ ṣókíṣókí káwọn kójọ lórí àwọn ìpìlẹ̀ yìí gẹ́gẹ́ bí ó sì wà nínú tíra Imam Ahmed ilé tí a fẹ́ máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ fúnra wa yìí ẹgbẹ́ bọ́dẹ̀ ṣe wà nínú tíra ṣẹ̀ṣùsúnnà ti ìmámi Barbahari ẹgbẹ́ bó ṣe wà ń bẹ náà àwọn náà kójọ ní a tariqatul mutun al-mukhtasara tariqatul mutun al yìí ilé ló bá ló jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń katíra àwọn sálàf tó bá ń katíra àwọn sálàf àwọn ẹni rí ìsáájú àwọn ẹni ìsáájú nínú àdúgbò yìí àwọn tó ti sáájú wa tó sáájú wa lọ lórí ìlànà yìí ẹni tó bá ń katíra wọn tí wọ́n ṣe nípa àdìsọ́kàn tó lálàáfíà ẹni yẹ́ rí wípé àwọn tíra yìí تدور حول أصول رئيس رئيسة àwọn tíra yìí ó ń rọ kíríká àwọn ìpìlẹ̀ kan tó jẹ́ ìpìlẹ̀ olórí ni àwọn ìpìlẹ̀ kan tó jẹ́ pé olórí ìpìlẹ̀ ni wọ́n ó ń rọ kíríká rẹ̀ nínú àwọn ìpìlẹ̀ yìí téèyàn máa rí àwọn tíra àwọn àfá yìí àwọn àwọn àfá salaf tí wọ́n ti kọjá lọ àwọn ẹni rí àwọn ẹni àkọ́kọ́ tó ti kọjá lọ nínú àwọn tí wọ́n mẹ́rinú tíra wọn tó ẹ́ pé àwọn ọ̀rọ̀ wọn tó ń rọ kìríkálé lórí àwọn ìpìlẹ̀ tí ọ̀rọ̀ wọn tó jẹ́ ìpìlẹ̀ àwọn olórí ìpìlẹ̀ ẹ̀sìn tí ọ̀rọ̀ wọn rọ kìríkálé lórí nínú ẹni bayanul aqidati sahiha ìmá ṣàlàyé àwọn àdìsọ́kà tó lálàáfíà tí mùsùlùmí gbọ́dọ̀ dúró lórí bákanáà nínú àwọn nǹkan tí ọ̀rọ̀ wọn tó rọ kiri ká lé lórí nínú àwọn ìpìlẹ̀ tó jẹ́ olórí ìpìlẹ̀ tí ọ̀rọ̀ wọn rọ kiri ká ẹ̀ òun náà ni ahmiyatu sunna pàtàkì nágbè ní as-sunna ẹ máa rí pé àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n kọ yìí òun lórí pàtàkì ìtẹ̀lé sunna nabi sallallahu alaihi wasallam wa nínú àwọn kan jẹ́ tó máa rí o náà ni àtàmásùkú ìmánhajì sálàfi sọ́ọ̀dì ìgbámúsẹsẹ ìdìmá ìgbá ojú ọ̀nà àwọn ẹni rí ìsájú ìgbá ojú ọ̀nà wọn mú ojú ọ̀nà tí wọ́n rìn tọ́bi sí ẹ̀sìn ọlọ́run bá kọ́ jẹ́ pé ojú ọ̀nà yẹn làwa náà máa rìn àárí páwọn afá yìí máa nínú àwọn tíra yìí wọ́n máa ń pè pèsè àwọn ìkàbá yìí wọ́n máa ń pè wá sí di àtàmásùkú bí manhaji salafi salih ẹ̀rí pé nínú àwọn kan tí tíra àwọn tó ń sọ pàtàkì ẹni bákan náà tarkul muhdathat nínú àwọn kan tá a mọ̀rí nínú àwọn tíra yìí òun náà ni gbígbéjù sílẹ̀ àwọn àdádálẹ̀ alámọ̀rí nínú ẹ̀sìn àwọn alámọ̀rí tó pé àdádálẹ̀ ẹ̀rí pé àwọn tíra yìí ó mọ̀ sọ fún wa nípa ìgbé nǹkan báyìí jù sílẹ̀ ẹlẹ́ inú àwọn kátà tó máa rí nínú ẹ̀ òun náà ni àtàṣírú minal bidai wa ahliha nínú àwọn kátà wọn sálà kò fi ń ṣeré tí wọn kì í fi ń ṣeré tí wọn àdẹ̀kí ń fọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ mú òun náà ni ìsọ́nilára kúrò bákan náà ìsọ àwọn ìsọ àwọn ẹ̀ lára kú níbi ìmá lò pẹ̀lú àwọn oníbídà ó wà nínú nǹkan tí àwọn tíra yìí tẹ́rì pé ó rọ kàkàrí lórí bákan náà nínú ẹni lùzúmù aljama'a lùzúmù aljama'a tó dún ní má àwọn aljama'a èyí tó pé a padà máa ṣàlàyé láìpẹ́ yìí ń ṣàlàyé láìpẹ́ yìí máa ṣàlàyé gẹ́gẹ́ bí kó so nínú àwọn nǹkan wípé àwọn tíra àwọn salaf àwọn ẹni rí ìsájú nínú ìtẹ́rí pé tíra àwọn ọ̀rọ̀ kíríkálé lórí àwọn ìpìlẹ̀ tó yẹ pé ìpìlẹ̀ olórí ni tí tíra àwọn ọ̀rọ̀ kíríkálé lórí òun náà ni lùzúmù jama'a wọ́n máa ń sọ fún wa ìjọ́ràn àyà káwà pẹ̀lú àjama'a bákan náà adamul khuruj ala wulati umur ìmáma jáde lé àwọn olórí lórí ìmáma tako àwọn olórí ìmáma bá àwọn olórí ṣe ìfàǹfà ìmáma jáde kó lábẹ́ àṣẹ àwọn olórí adamul khuruj ala wulati umur ṣẹ́rí àwọn alámàrí ọlọ́dí àwọn ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ olórí tó jẹ́ olórí ìpìlẹ̀ eléyìí tí àwọn ẹnìrìn ìsájú tó yẹ pé wọ́n máa ń tẹ́ńpẹlẹ máa nínú àwọn tíra wọn so alákọ̀ọ́kọ́ bayanu al-aqida ti sahiha ẹlẹ́ẹ̀kejì ahmiyatu sunna wal ittiba' ẹlẹ́ẹ̀kẹta at-tamassuku bi manhaji salafi salih ẹlẹ́ẹ̀kẹrin tarkul muhdathat ẹlẹ́ẹ̀karùn at-tahdhiru min al-bid'i wa ahliha ẹlẹ́ẹ̀kẹfà luzumul jama'a ẹlẹ́ẹ̀keje adamul khuruj ala wulati al gbogbo àwọn alámàrí gbogbo ẹnikẹ́ni tí àwọn nǹkan wọ̀nyí bá pé sí lára táwọn ìpìlẹ̀ méjèèjì yìí bá pé sí lára irú ẹni báyìí àmàrà kan dáadáa fún ẹni báyìí pé ní Islam ilé tọ́lá làáfíà ẹni wà Islam ní ìbámu sí bí àwọn sálà wọ́n ṣe wà lórí ẹ̀ àwọn ìjọ àkọ́kọ́ àwọn ẹni rí ìsáájú wọ́n ṣe wà lórí Islam yẹn ọwá ń bẹ nínú àwọn olùmọ̀ yìí ẹn tó jẹ́ sí wípé lórí àwọn ìpìlẹ̀ ta wí a ta sọ páwọn olùmọ́kójọ yìí tí wọ́n dẹ̀ máa ń tọ́dẹ̀ jẹ́ olórí nínú àwọn ìpìlẹ̀ wọn yìí ta sọ wípé tíra àwọn sálàfù àwọn àfàwọn ẹni rẹ̀ sáájú ta sọ pé tíra àwọn máa rọ̀ kíkálé lórí yìí ó ń bẹnu wọn tó jẹ́ sí wípé eléyìí ta fi gbẹ̀yìn yìí lùzúmùl jama'a kò yí báyìí nísìn òun náà mafi ń bẹ̀rẹ̀ òun náà mafi ń bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ wọn lùzúmùl jama'a pàtàkì àbí ìjọ́ranyan mímá wà pẹ̀lú àwọn aljama'a dídú nímá àgbọ́yé àwọn aljama'a dídú nímá kí ẹ máa wà lórí ẹ̀sìn aljama'a òun làwọn ẹlòmí mafi ń ó ń bẹ́nú àwọn olùmọ̀ ibẹ̀ tó yẹ pé intanfi bẹ̀rẹ̀ onílùzúmù jama'a bákanáà adamul khuruj ala wulati al-umur ìmáma jáde lé àwọn aláṣẹ lórí ìmáma jáde lábẹ́ ìtẹ̀lé àṣẹ àwọn olórí ẹ́ òun náà wà nínú nǹkan ẹ̀tọ́ pé àwọn apákan àwọn olùmọ́mọ́ bí i gíní wọ́n má fi ń sáájú nínú àwọn tírà yìí kí wá náà ń pè ní aljama'a ta sọ wípé agbọ́dọ̀ má ṣe lùzúmù wọn ta náà ń pè ní aljama'a ètò ẹ pé agbọ́dọ̀ má dúní má wọn ẹgẹ́ bó ṣe wà nínú hadithu Hudhayfa hadithu fitna hadithu tí anábi sallallahu alaihi wasallam ti ń sọ fún wa nípa wípé fitna ó ṣẹlẹ̀ nínú àlùmọ̀ yìí ìran fitna márùn-ún lànàbí sallallahu alaihi wasallam ni ó ṣẹlẹ̀ nínú àlùmọ̀ yìí a tàbí astaghfirullah al-azim àwọn ìṣúrù márùn-ún àwọn àsìkò márùn-ún lànàbí sallallahu alaihi wasallam sọ wípé àlùmọ̀ yìí ó lórí ẹ̀ àsìkò márùn láwọn ẹ̀sùn tí Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé nínú hadithu Hudhayfa yìí ṣùgbọ́n nígbẹ̀yìn nítorí ibi tí a fẹ́ lò ní báyìí òun náà ni ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam sọ fún Hudhayfa wípé tí àsìkò fitna bá ti wá dé tásìkò ti dé tó jẹ́ pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí máa àwọn tó yẹ sí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa pèpè sí àwọn ìlànà tó ya pásílànà àwọn salaf lórúkọ Islam Ànábì ní tírù nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ Ànábì ní ẹ̀rẹ́ Hudhayfa nàṣíhà tí máa ṣe fún wọn ní pé tásìkò yẹn bá bá wọ láyé talzam jama'atul muslimin ẹ̀rẹ́ Hudhayfa dúnímà jama'atul muslimin wa imamahum àti ìmáàmù wa jónímà òun ni wà á fi là kúrò níbi gbogbo àwọn aburú yìí kúrò níbi fitna tí ó dé báwọn nínú ẹ̀sìn yìí yẹtí wà fi là kúrò bẹ́ẹ̀ ni lùzúmù jama'a tẹ́lìzàm jama'a tẹ́lì musulmi wá ìmáàmù jónímà jama'a musulmi àti ìmáàmù wọn kí pè ní jama'a aljama'a yẹn làwọn fẹ́ gbìyànjú àti gbéyàwó ó ń bẹ́nu àwọn èèyàn láwùjọ wa lónìí àwọn tó yá sí pé wọ́n tú ìtumọ̀ aljama'a yẹn wọ́n tú síbi ìpẹ̀yìn tán pè ní aljama'a ọ̀nà ni ittifaqu jami'il muslimin fi masharikil ardi wa magharibiha ala imamin wahidin bi'aqdi bi'aqdi bay'ati àwọn haddada mafhumul jama'a yani pé àgbọ́yé nǹkan tán pè ní aljamaa àwọn fi ààlà sí pé àgbọ́yé aljamaa o ààlà rẹ̀ ní nǹkan tàà fẹ́ sọ yìí ó ń bẹ́nà mùsùlùmí tó pé àgbọ́yé aljamaa lọ́dọ̀ wọn wọ́n fi ààlà sí pé kọ̀tayọ ìtàfẹ́wì ìtàǹgbè ní àgbọ́yé jamaa lọ́dọ̀ tí wọn òun náà nǹkan tàà sọ yìí kò jù bẹ́ẹ̀ lọ kí ni kan náà ó ní ittifaqu jami'il muslimina fi masharikil ardi wa magharibiha òun ni kí gbogbo mùsùlùmí ayé pátápátá gbogbo mùsùlùmí ayé yányán kí wọ́n fẹ́nu kò àìlá imamin wáhìdì lórí aláṣẹ kan ṣoṣo kí gbogbo mùsùlùmí ayé kí wọ́n ní adarí kan ṣoṣo tó yẹ pé wọ́n fẹ́nu kò lé lórí pé eléyìí ni ó máa jẹ́ adarí gbogbo mùsùlùmí ayé bí i àkìdì bẹ́yà àti pẹ̀lú wípé wọ́n ní bẹ́yà wọ́n gbé àdéhùn pẹ̀lú olórí kanṣo tí yóò máa darí gbogbo mùsùlùmí àgbáyé yìí pẹ̀lú pé àwọn máa tẹ̀ láṣẹ rẹ̀ àwọn òdẹ̀ ní yapa àṣẹ olórí yìí lábẹ́ rẹ̀ làwọn òdẹ̀ ti máa ṣe àwọn kankan tí a gbọ́dọ̀ ṣe lábẹ́ olórí mùsùlùmí tí àwọn alámọ̀rí tí ò ṣe dá ṣe àbíká ṣe ní àpapọ̀ lábẹ́ jama'a so eléyìí ni béyà ìtàǹpè ni béyà nìyẹn so wọ́n gbé àdéhùn pẹ̀lú ẹni lọ́nà tí ṣẹ̀rí àgbé kalẹ̀ ká fi gbé àdéhùn pẹ̀lú ẹ̀ pẹ̀lú olórí wọ́n ní nǹkan tán pè ní jama'a nìyẹn òun náà ni kí gbogbo mùsùlùmí ayé ká fẹnukò lórí aláṣẹ ìmáàmù ẹyọ kan tí gbogbo ọmọ wà lábẹ́ rẹ̀ tó ẹ́kọ́ òun ní ọmọ darí gbogbo tó yẹ sí pé yajibu ala al-muslimina as-sa'yu ila tahqiqiha eléyìí báyìí wá rèé ọ̀ràn yẹn ní fún gbogbo mùsùlùmí láti ṣe gbìyànjú báwo ni a ṣe fẹ́ ríro lórí ọ̀ràn yẹn ní fún wa láti ṣe ìgbìyànjú báwo ni a ṣe fẹ́ gbérù nǹkan báyìí kalẹ̀ báwo la ṣe ní ìfẹnukò lórí olórí kan tí gbogbo mùsùlùmí ọ̀ràn máa tẹ̀lé báwo la yẹ fẹ́ ní khilafa báwo la yẹ fẹ́ dá caliphate báwo la yẹ fẹ́ dá padà ìjọba ẹ̀sìn báwo la yẹ fẹ́ dá padà tó yẹ pé gbogbo á wà lábẹ́ olórí kan ṣoṣo tó yẹ pé òun náà máa control gbogbo mùsùlùmí àgbáyé so wọ́n ní ọ̀ràn ẹni fún gbogbo mùsùlùmí láti ṣe ìgbìyànjú lórí bí nǹkan yóò ṣe ṣẹlẹ̀ nǹkan táwọn wá ń wí nǹkan jẹ́ lázìmù nǹkan tá sọ yẹni pé nǹkan tí wọ́n ń sọ yẹn àgbọ́yé tí wọ́n pẹ̀lú aljamaa yẹn in tó dọ̀rọ̀ yẹn kí ó ṣẹlẹ̀ ń bẹ̀ in tí nǹkan yẹn mú dání nǹkan tí ó rọ̀pá tọ́rọ̀ mọ́ nǹkan yẹn òun náà ni ìjọba ìlú sí ìlú àwọn gbà pé kìí ṣe ìjọba ẹ̀sìn fún bí àpẹẹrẹ sí wọ́n gbà wípé kásọ wípé irú Saudi Arabia ń sì wọ́n wà lórí wìláyà wọ́n wà lórí wìláyà kíni o òfin Ọlọ́run Ọba wọ́n wà lórí ìdájọ́ pẹ̀lú òfin Ọlọ́run Ọba tó yẹ sí pé yóò máa jẹ́ ọ̀ràn èèyàn lórí gbogbo èèyàn tó bá wà lábẹ́ ìjọba yẹn kí wọ́n máa tẹ̀lé àṣẹ ìjọba yẹn wọ́n sì máa yapa rẹ̀ wọ́n dẹ̀ níbéyà fún ìmáàmù yẹn kán níbéyà fún olórí yẹn àwọn onígbà wọn nígbà wọ́n ni torí pé tẹ́ntẹ̀lẹ̀ àjàmáà ni kí gbogbo mùsùlùmí ayé ká fẹnukò ká pawọ́pọ̀ ká wá yẹn ìmáàmù ẹyọ kan ṣoṣo èyí tẹ́ kó náà máa darí gbogbo mùsùlùmí àgbáyé ajá pé gbogbo àwọn ìjọba ìlú sílù ìjọba ìlú kan rèé àwọn eléyìí báyìí àwọn náà ní ìjọba ẹ̀sìn lọ́dọ̀ tiwọn tí wọ́n dẹ̀ ní olórí tó ń darí wọn àwọn gbà pé no èyàn lè jáde lábẹ́ olórí ẹ̀ torí pé lè ṣe àgbọ́yé ìtàkùn ní jama'a lọ́dọ̀ wọn kò yí bá ní sí so eléyìí báyìí ni àgbọ́yé àwọn olùpẹ̀pẹ̀ al-ikhwanul muslimun eléyìí ni mafhumu mafhumu du'ati al-ikhwan àwọn tó jẹ́ àfá àwọn al-ikhwanul muslimun tá bá sọ pé kí ni al-jama'a lọ́dọ̀ wọn nǹkan táwọn gbọ́yé بين اتفاق جميع اتفاق جميع المسلمين في مشارق الأرض ومغاربها على على إمام واحد بعقد بيعة so kí gbogbo mùsùlùmí ayé kápánú pọ̀ kábá wà lábẹ́ adarí ẹyọ kan tó tí ó ma darí gbogbo mùsùlùmí ayé táà bá ti lè rí adarí ẹyọ kan tí ó ma darí gbogbo mùsùlùmí ayé yẹn àti ìníjọba ẹ̀sìn ni ẹ so gbogbo ẹnikẹ́ni tí wọ́n wá ń pè rẹ̀ ní imam àbí ń pè rẹ̀ ládarí ẹ̀sìn lábẹ́ àbí ní ìlú tí wọ́n ní orílẹ̀-èdè tí wọ́n àwọn ọ̀gbà péjọba ẹ̀sẹ̀ ni so wọ́n àgbà péjọba ẹ̀sẹ̀ ni tó jọ́ ọ̀nà àyàn kíyàn má jáde lé lórí wọ́n àgbà péjọba ẹ̀sẹ̀ ni tó jọ́ ọ̀nà àyàn kíyàn má tẹ̀ láṣẹ rẹ̀ kò yí ashabul harakati alhamasiyya wa takfiriyya àwọn tí wọ́n láwọn ń ṣe haraka àwọn movement àwọn islamic movement tó jẹ́ ti ti hamasiyya pé a ní ìtara fẹ́sìn a ní ìtara pé báwọn ẹgbẹ́ gbé ìjọba ẹ̀sìn dìde atakfiriya tí wọ́n máa pè gbogbo alìhúnmà wọ́n máa pè wọ́n ní kéfèrí látara ìtara pé báwo ni a ṣe fẹ́ gbé khilafa islamiyya dìde kò ní báyìí pé gbogbo mùsùlùmí àgbáyé láwà lábẹ́ olórí kan ṣoṣo ìyẹn ni nǹkan tánpẹ̀ ní jama'a lọ́dọ̀ wọn kò yí bá ní sí náà ó sì ń bẹ nínú wọn nínú àwọn èèyàn tó jẹ́ pé àgbọ́yé aljama'a lọ́dọ̀ tí ẹ̀ lọ́dọ̀ tí wọn òun náà ni wípé jami'ul jama'ati islamiyya wal hizbiyya gbogbo àwọn ẹgbẹ́ islamu yẹn gbogbo àwọn ẹgbẹ́ jẹgbẹ́nú yẹn elétọ́ ẹ pé ó wà káàkiri gbogbo àgbáyé mùsùlùmí lónìí ẹ́ elétọ́ ẹ pé wọ́n wà ní gbogbo àgbáyé mùsùlùmí wọ́n bẹ Nàìjíríà wọ́n bẹ káàkiri káàkiri gbogbo àgbáyé kò sí ìlú kan láyé lónìí tẹ́ẹ̀ ní ti rí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ pàápàá jùlọ lábẹ́ abẹ́ àsíá al-Ikhwan kò ní báyìí nìsìn so bẹ́ẹ̀ náà làwọn ẹgbẹ́ mi náà tó jẹ́gbẹ́sìn àbáwò sí lábẹ́ àsíá al-Ikhwan irú jama'atu tabligh jama'a tabligh ní sí ẹlẹ́gbẹ́ làwọn náà nínú àwọn aljama'atul islamiyya náà ni wọ́n wà àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ islamu náà ni a máa wò sí lábẹ́ al-ikhwanul muslimun àríbẹ̀kọ́ ni so ń bẹ́nu àwọn ẹ̀tọ́ pé mafhumul àgbọ́yẹ tántò ní jama'a òun náà ni kíni àwọn gangan ni jama'a tí yẹn gbọ́rọ̀ sí lùzúmù wọn àwọn yìí yí pé e, mùsùlùmí gbọ́dọ̀ sẹ̀sá ìkannú àwọn ẹgbẹ́ yìí ó gbọ́dọ̀ máa ṣe ìkannú àwọn ẹgbẹ́ yìí ó gbọ́dọ̀ kó sínú ìkannú àwọn ẹgbẹ́ yìí kò yí báyìí sí so ọ wà nínú jama'a kò yí báyìí sí wọ́n gbà pé èèyàn lè ṣe Islam àyàfi kéèyàn wà nínú àwọn ẹgbẹ́ yìí naam. ṣe ń bẹ́rẹ̀ ọ̀rẹ̀ tán nígbà gbọ́yẹ̀ pé tọ́mání aljamaa gbogbo ahadith gbogbo awon hadith àtàwọn àyà tó wá ń ṣe wá lójú kòkòrò káwà pẹ̀lú jamaa wọ́n mọ̀ wá lò fun gbogbo àwọn ẹlẹ́gbẹ́gbẹ́ yìí ẹjọ́ tó sára nítì wọ́n wá ní ẹ̀rí wípé àwọn nìyẹn àwọn ẹ̀rí mi tó ń sọ fún wa nípa yẹn Islam lábẹ́ àsíá ẹgbẹ́ ẹ̀sìn kan ṣẹwárí gbogbo àwọn ẹgbẹ́ ìpátá inú àdáwò tí wọ́n ń dà wọ́n láàmú ni pé gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan ní ọmọ sọ wípé ìlànà tàwọn ló ni wọ́n dẹ̀ máa pé ẹgbẹ́ kejì ni wọ́n dẹ̀ máa ṣe ìdájọ́ lórí àwọn ẹgbẹ́ kejì pé orí àlò ni wọ́n wà bẹ́ẹ̀ ni àìbẹ̀ kọ́ so lọ́dọ̀ àwọn kan àgbọ́yé aljamaa nìyẹn lọ́dọ̀ tí wọn kò rí bá ní sí kò sí iyèméjì nípa wípé àwọn méjèèjì àti ìran àkọ́kọ́ àti ìran ẹ̀kejì yìí kò sí èméjì nípa wípé anùgbà ní nǹkan tí wọ́n wà lórí ẹ̀rí àgbọ́yé wọn yìí àgbọ́yé anùgbà ní ká pé aljamaa ká pé jamaa òun náà ni kí gbogbo wa káwà kí gbogbo mùsùlùmí káwà lábẹ́ adarí ẹyọ kan ṣoṣo táàsì léyà fún wọ́n ní pé ìyẹn ní jamaa ẹgbẹ́ báwà ní wọ́n mùsùlùmí tàbí ká gbà wípé ìtẹ́pẹ̀ ní aljamaa ní pé kéèyàn sá ti dé kíni kéèyàn sá wọnú ìkánná ẹgbẹ́ Islam onírànà yẹn kéèyàn sì máa ṣe Islam lábẹ́ àwọn ẹgbẹ́ yìí pé ìtẹ́pẹ̀ ní jamaa nìyẹn àṣìṣe ńláńlágbà ní ìbàjẹ́ ni ìsọkúsọ ni kí náà pè ní aljamaa mazhabu alihaq in tó jẹ́ ojú ọ̀nà àwọn olódodo àwọn tán wà lórí òdodo òun ni nípa àgbọ́yẹ̀ aljamaa yìí ó ní wípé ìdánpẹ̀ ní àjàmáà òun náà ni asawadu al'azom asawadu al'azom kí náà pẹ̀ ní asawadu al'azom òun náà ni nǹkan tí abdullahi ibn mas'ud radiyallahu anhu ohun tó sàlàyé fún wa nínú hadith tí wọ́n gbà wá látọ̀dọ̀ abdullahi ibn mas'ud radiyallahu anhu bákan náà nínú ẹgbàwátá ó ń sọ fún wa nípa ìtànpè ní aljama'a kí ni àgbóyí ẹ̀ lọ́dọ̀ àwọn alulhaq kò yí bá nìsí náà nǹkan tán pè bẹ́ẹ̀ òun náà ni aljama'atu òun náà ni asawadul a'azam tí náà pè ní asawadul a'azam òun náà ni ammatu sahaba ìtànpè ní jama'a tí ọjọ́ ọ̀rọ̀ yẹn kí gbogbo wa ká dì mọ́ tí gbogbo wa gbọ́dọ̀ máa tí ó wá gbọ́dọ̀ tá gbọ́dọ̀ jónímá tá gbọ́dọ̀ jáde kúò lórí abẹ́ wọn tá gbọ́dọ̀ jáde kúò lórí àgbọ́yé wọn tá gbọ́dọ̀ má fi ìlànà wọn ṣe Islam òun náà ni amatu sọ̀hábà ìlànà àwọn sọ̀hábà gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ àwọn náà ń pè ní aljamaa àwọn náà ń pè ní asawadul a'azam àwọn ni asawadul a'azam kò yí bá ní sí <coughs> so àwọn wọ̀nyí òun ni àwọn olùmọ́mọ́ ń gbà lérò pẹ̀lú lùzúmù jama'a kíyàn ni tí ó wà tí ó dò ní má ìlànà àwọn sọ̀hábà kíyàn gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí ìlànà àwọn sọ̀hábà ridwanullahi alayhim òun lọ́wà lórí aljamaa kódà kó jẹ́ pé òun nìkan kódà kó jẹ́ pé òun nìkan lẹ́ni tó wà ní orí ìlànà ẹ̀ tó fi jẹ́ pé bàtọ́ bí abdullahi rasul lè rí pé kí ló ń pè ní aljamaa ó ní aljamaa tú ma wafaqa alhaq ìdọ́pẹ́ ní aljamaa ni gbogbo tí ó bá ti dọ́gba ní tó bá ti ṣe déédé òdodo tí àwọn sàhábà ridwanullahi alayhim wà lórí ẹ̀ walau kunta wahdak kódà tó bá jẹ́ sí pé ìwọ nìkan ló wà lórí ẹ̀ jama'a ni ọ́ ìwọ ló wà lórí luzumul jama'a ìwọ ló ń tẹ̀lé ìlànà àwọn jama'a ìwọ ló dún ní mọ́ àjama'a fa anta jama'a ìwọ náà lọ́mọ jẹ́ jama'a ń báyìí nítorí ìwọ láwùjọ rẹ̀ ṣe wọ́n ní jẹ̀máà yẹn gbogbo ẹnikẹ́ni tọ́bá wọ́n rin ìlú ìlànà tí wọ́n náà wà lórí ẹ̀yẹ gbogbo yẹn ni jẹ̀máà tó bá yẹ pé wọn nìkan náà lórí rẹ̀ lórí wípé àgbóyà wọn sọ̀hábà ló ń ló lò nínú àwọn Islam àgbọ́yà àwọn sọ̀hábà ló ń lò níbi gbogbo nǹkan pátá ìlànà àwọn sọ̀hábà ló ń tẹ̀lé so Abdullahi bin Mas'ud sọ pé irú ẹni báyìí òun lọ́wà lórí àgbọ́yé aljamaa walau kunta wahdak aljamaatu ma wafaqa alhaq ìnápínlẹ̀ aljamaa òun náà ni gbogbo tó bá ti ṣe dọ́gbandọ́gba tó bá ti ṣe dédé pẹ̀lú òdodo kódà kó jẹ́ pé ìwọ nìkan ló wà lórí ẹ̀ níparí nínú àwọn ǹkan táwọn ń pè ní aljama'a táfi gbọ́ yé dáadáa òun náà ni jama'atu alil ilmi was sunnati wal athar wal hadith káwà pẹ̀lú jama'a ahli sunna pẹ̀lú jama'atu alil ilmi àwọn olùmọ̀ tó wọ́n rìn ìlànà àwọn sọ̀hábà káwà lórí ìlànà wọn àwọn táwà alul haqq àwọn ẹni tán wà lórí òdodo ó ń làgbọ́yé wọn pẹ̀lú alìjàmáà kò rí báyìí sí òun ni kọ́ọ̀lù onígbónòun àwọn àìmà wa lápapọ̀ gbogbo àwọn ìmáàmù wa gbogbo àwọn aṣáájú ẹ̀sìn yìí yẹn tí wọ́n dúró lé lórí nìyẹn nínú nípa jama'a òun náà ni kíyàn wà lórí ìlànà àwọn sọ̀hábà bẹ́ẹ̀ náà ni al'imam abdullahi ibn mubarak abdullahi ibn mubarak nínú tíra ti wọn náà ní táwọn náà gbọ́yé pẹ̀lú aljama'a kìí sí nǹkan táwọn ikhwan muslimun gbọ́yé kìí dẹ̀ sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́yé lónìí wípé ìtẹ́kùnlẹ̀ jama'a ni pé kíyàn wà lábẹ́ jama'a musulmi kan kọmọ sẹ̀sìn lábẹ́ wọn lábẹ́ àsíá wọn lábẹ́ òjì lábẹ́ bògí wọn wọ́n gbà ipẹ́ dápẹ̀ ní jama'a náà ní kíyàn wà lórí ìlànà àwọn sọ̀hábà nínú àwọn tó tún nírú tó tún nírú àgbọ́yé yìí òun náà ní kí ni òun ni yazid bin harun al-imam yazid bin harun rahimahullahu ta'ala àgbọ́yé tí wọn náà lélẹ̀ àtàwọn míì tó tún yàtọ̀ sí wọn gbogbo àwọn ilé wọn gbà pé aljama'a hum alul ilmi wa sunnah ah, wal athar wal hadith àwọn ni alu sunna àwọn ni alu ilmi wa sunna wal athar wal hadith àwọn tán pè ní aljama'a ni a ọwá nínú atharu kan tí abu nu'aym tó gbà wá nínú hiliya rẹ̀ abu nu'aym gbà athari wá látọ̀dọ̀ ishaq ibn rahuwai ọgbà látọ̀dọ̀ ishaq ibn rahuwai huwayya látọ̀dọ̀ rẹ̀ láti gba hadithu asáfàrù yíwá nínú asáfàrù yìí wọ́n mú hadithu kan wá tó yẹ́ sí pé wọ́n gbé hadithu yẹ lọ sọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam wípé nabi sallallahu alaihi wasallam sọ wípé inna allaha lam yakun liyajma inna allaha lam yakun liyajma'a ummata muhammadin sallallahu alaihi wasallam ala dalalati dájájú ọlọ́wọ́ bá ò ní sallallahu kí wọ́n jọ kójọ papọ̀ sórí àánú láíláí àwọn jama'a al'umma nabi sallallahu alaihi wasallam wọ́n ní papọ̀ lórí àánú fa idha ra'aytum al-ikhtilaf tẹ́ bá ti wá lè rí ìyapa nínú ẹ̀sìn fa alaykum bis-sawadil a'zam ọdọ̀wọ́ yín ọdọ̀rọ̀ wọ́n jẹ́ jama'a òun náà làwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn tánrì lójú ọ̀nà wọn àọ́dọwọ́ yín ọjọ́ rẹ̀ lé lórí kẹmọ tẹ̀lé wọn yẹn ní kí gbogbo pàkígbà tẹ́ bá ti ń ṣe ìtẹ́ bá ti ń rí ìyapa nínú àgbọ́yé ẹ̀sìn yín ẹ máa dá padà sí ọ̀dọ̀ àwọn àsàwádùn avon àwọn ìjọ tó pọ̀ jùlọ so insha Allah ta'ala ibi náà lálà ń fàní àti yóò sí lálẹ́ yìí àti pé ọjọ́ sí lọ insha Allah a máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ àti ọlọ́run àlígára bá sì kádàrá wípé àsìkò tí yálò láyé ó sì tún máa tó báyìí abẹ́lọ́run àlígára kọ́lọ́n kó jẹ́ kí á ju ìgbà náà lọ so insha Allah tọ́lọ́run àlígára bá ní àṣìṣẹ́kù pẹ̀lú gọ́lọ́ọ̀bá a máa tẹ̀síwájú lórí àgbọ́yẹ̀ tán pè ní àjàmáà yìí tí yóò fi yé wa dáadáa wípé eléyìí báyìí ni in tó jọ́ra ya kí a máa wà pẹ̀lú àgbọ́yé wọn ni àgbọ́yé tí ó lálàáfíà pé báyìí sí so torí pé àwọn ọlọ́run bá lè já sí jẹ́kọ́ wáyé pé Ànábì sallallahu alaihi wasallam jẹ́kọ́ wáyé pé la tajtami'u ummati ala dalala tẹ́ bá ti rí ijma' tẹ́ bá ti rí jama'a lórí àlámọ̀rí kan àwọn jama'a tó ahli al-ilmi was-sunnati wal-athar wal-hadith àwọn táwọn wí nìyẹn àwọn táwọn jẹ́ pé olùmọ̀ ni wọ́n tó wà lórí súnnà tó wà lórí hathar tó wà lórí hadith tẹ bá ti rí tẹnu wọn bá ti lè kò lórí àlámọ̀rí kan ẹ mọ̀ wọn àti ọlọ́run bá lẹ́gbẹ̀lá ò kó wọn jọ papọ̀ kẹnu wọn kò lórí àlámọ̀rí kan kó tí àrùn láíláí olóbàálù jẹ́ ká fún yí ilé táwa ń sọ yìí òun ni imam ahmad wà lórí ẹ̀ òun ni imam maliki wà lórí ẹ̀ òun ni imam abu hanifa wà lórí ẹ̀ òun ni imam shafi'i wà lórí ẹ̀ òun ni isaac bọ́rọ̀ huwiya òun ló lórí ẹ̀ òun ni ibn mubarak wà lórí ẹ̀ sufyanu thauri wà lórí ẹ̀ ibn uyayna wà lórí ẹ̀ ibn Siri, orí tó wà nìyẹn hasan al-basri orí tó wà nìyẹn al-imam bukhari Alimam muslim abu dawud tirmidhi nasa'i gbogbo àwọn àyímọ̀ yìí lórí manhajj wọn lórí àdìsọ́kà tápẹ̀pẹ̀ sí lórí manhajj tápẹ̀pẹ̀ sí lórí ìlànà wọn o ni àwọn arìnrìn lórí gbogbo ẹnikẹ́ni gbogbo àkíbàtà bá dẹ̀ tí ń rí ìyapa nìí ká máa dá padà síbi táwọn yìí fẹ́nu kò rí lórí lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí so torí wípé àwọn wọ̀nyí ni ahlu sunnati ahlu ilmi wa sunnati wal athar wal hadith kò yí báyìí sí àwọn ni wọ́n dẹ̀ ń tẹ̀lé ìlànà àwọn sọ̀hábà ridwanullahi alayhi gbogbo tó bá ń sọ fún wa nínú ẹ̀sìn ẹ̀rí kí wọ́n máa dá padà lọ síbi wípé àgbọ́yé Abdullahi ibn Mas'ud lórí eléyìí tí wọ́n bá rí àgbọ́yà àwọn sọ̀hábà wọ́n rí àgbọ́yà àwọn tó kéwú lọ́dọ̀ àwọn sọ̀hábà bí mujahidi ni bí bọ̀háàkì ni bí ẹkírìmà ni bí kọ̀tádà ni bí abu aliya ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn wọ̀nyí àbí hasan al-basri ni gbogbo àwọn wọ̀nyí wọ́n máa tọ́ wa ní kásí kódà tẹ́ bá lọ kátírà àwọn tafsir tafsiru àwọn àyíma wa ẹ̀rí wípé bíṣùdí bó ṣe tú àyà yìí rẹ̀ bí mujahid bó ṣe tú àyà yìí rẹ̀ àgbọ́yé Dhahhak lórí àyà yìí rẹ̀ àgbọ́yé gbogbo àwọn tí mo ti kàí mú láti lè fi gbàgbọ́ yí ọ̀rọ̀ lọ́ọ̀bá nítorí pé agbọ́dọ̀ máa wà lórí ìlànà tí àwọn eléyìí wà kò agbọ́yé agbọ́yé kí ó clear sí wa tọ́lọ̀bá kọjẹ́ kó hàn sí wa ọlọ́bà àlékẹ́lá kí ó mọ́jẹ́ ká sọnù la ilaha illallah àbẹ́lọ́bà kó fi orúdó hàwá lòdòdó kó jẹ́ ká lè tẹ̀lé kó fi aburú àti bàjẹ́ kó fi hàwá ní aburú àti bàjẹ́ kó lè ká jẹ́ sí la ilaha illallah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh